أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi wabad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àdìkún káàtì gẹ̀ fún asọ́jà náà níbo wa muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá nàbí àti àwọn ẹ̀rọ tán sọ̀hábà àti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yìí tó wa dáwọ́tòlù haq ìpèpè òdodo tí wọn ò lù ú tí mẹ́rẹ́sì ti gbẹ̀ nìkọ̀ọ̀kan wa láti mẹ́rẹ́sì yànnàbójà central mosque tí àwọn sars wa suleiman dole awal amúbẹ́yà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wọn bẹ́ẹ̀ so inshallah wọ́n tún máa bá ní tẹ̀síwájú gẹ́gẹ́ bí ti ń bá ní bá lọ ní àná lórí ìmúra obìnrin àwọn sásùwà ti wà ní kalẹ̀ fún pẹ̀lú wa ní ìdajì tòní falyatafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah baad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ni fọlọ́wọ́n bá tó siwani mùsùlùmí àtọ̀rọ̀ àlùkí ìkọlù àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ màlá ti bàá máa jẹ́ kẹ́ fún gbogbo wa allahu subhanahu wa ta'ala dákun bá ní sàlìkún kí anabi bá ní sàlìkún ọ̀la rẹ̀ àtọ̀rọ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam insha allah rahman lẹ́ni ìntà àmọ̀tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ní ìntà sàdéhùn lánàá nípa ṣùrùtùl hijab ash-shar'i àwọn májẹ̀mú wo ní ń bẹ fún hijab obìnrin ìntà ń pè ní hijab náà ni ìntì ó jẹ́ gàgà fún ojú ẹni tí èsẹ̀lẹ̀tọ̀ obìnrin láti rí ntóbìn wọ́n sì sálẹ̀ aṣọ rẹ̀ hijab rẹ̀ náà nìyẹn ìdán àwọn àfáà ní ìwo gbogbo ààyè àti tí alásán sọ̀kalẹ̀ nínú Al-Qur'an eléyìí àti àwọn ọ̀rọ̀ tí alásán sọ fún wa àti àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì àti tí wọ́n gbọ́ ibi tí sam náà sọ fún ọ náà clear wípé obìnrin o tọ́bẹ̀ jáde nù ilé rẹ̀ dandan fún o ní kó bo ìhòòhò rẹ̀ kó bo gbogbo ara rẹ̀ ìdán ìwà gbogbo ara tá à ń ṣàlàyé yìí irú nǹkan wo ni ó wàá fi bo ara rẹ̀ bákan náà ẹ̀sọ́ tó bá sì ṣe sára ẹnìkan lẹ́tọ̀ọ́ àti bá a rí kí wàá ní tí ó bo ẹ̀tọ́ yìí ní tí ó bo náà ni aṣọ kan tí ó tún padà wà lórí aṣọ tèǹtọ́jẹ́ ti ẹ̀ṣọ́ tí ń bẹ nísàlẹ̀ aṣọ rẹ̀ àkọ́kọ́ àwọn àfáà bá ní ka àwọn mẹ́jẹ̀mú yìí ó ń lọ bíi mẹ́jọ àkọ́kọ́ ń bẹ alayakuna zinatan fi nafsihi aṣọ yìí gangan tí ó wà lókè yìí tí èèbo èyí tí ń bẹ nísàlẹ̀ ìmẹ́lẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé aṣọ ń fún rẹ̀ gan ẹ̀ṣọ́ lónìí náà kó jẹ́ aṣọ kìkì olódòdó kó jẹ́ aṣọ tí ń taná kó jẹ́ aṣọ tí ó ní kọ́lọ̀ tó jẹ́ wípé bìnàbìnà tí wọ́n ṣe sí láàgan fún rẹ̀ èèyàn náà tún mọ̀ pé à eléyìí náà gan tí wọ́n tún da nǹkan bò léyìí náà eléyìí gé ṣe ti máa bò nǹkan tí ó clear sáwa náà báwọn a gbọ́dọ̀ rí wípé aṣọ ìkọ́kọ́ bọ́ níbi irú nǹkan tá a kà á lẹ́yìn ìdán tí eléyìí bá padà ṣẹlẹ̀ tán èyí tó tún kù lẹ́yìn rẹ̀ òun náà ni wípé aṣọ ìbákan náà àyẹ̀kúnà sọ̀fíkọ́n láàyè ṣífù aṣọ ìgbọ́dọ̀ jẹ́ aṣọ tí yóò firi lára láàyè ṣífù yóò ṣe gbàgẹ̀rẹ̀ lára tí wọ́n bá sọ wípé sọ́fùkọ̀ thọ́ọ̀bù sọ̀fà kọ̀tán ìdàtàṣà tí aṣọ bá fẹ̀ dáadáa tó firi lára láàyè ṣífù aṣọ yìí ò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó transparent tó wípé wọ́n máa rí ìsàlẹ̀ ti ń bẹ ní abẹ́ aṣọ tí wọ́n máa rí ń bẹ tí èsì ṣe èyí tí ó tún jẹ́ wípé yóò máa sọ bí ṣẹ́kìlù ẹ̀dá obìnrin yẹn gangan bó ṣe rí structure bọ́ọ̀lù ń ṣe dáa tí èsì aṣọ tí ó tún máa sọ eléyìí fún wa bàbá tí ń wò bọ́ọ̀lù nǹkan tòótọ́ kìí ṣaṣọ ẹwà nítòótọ́ aṣọ ìná aṣọ tí ò fanilójúmọ́ra ni ṣùgbọ́n ńgbà tá a wà wo aṣọ yìí a rí wípé gbogbo ohun ń bẹ náà náà la tún rí tàbí kọjá pé aṣọ yìí gan ó fún mọ́ obìnrin ládé bíi pé bóbìnrin ṣe rí gan gẹ́lẹ́ gan kódà ìbá àmọ́ wọ̀sọ gan kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin bá a ṣe rí àtìgbà tó wọ̀sọ pẹ̀lú bó ṣe ṣe ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà fàdùfàdùn rẹ́rọ̀dọ̀ yíkìn aṣọ iná bákan náà ó sì tún gbọ́dọ̀ gbààyè dáadáa tí ò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí e pé yóò fún mọ́ obìnrin lára bákan náà ṣùfúùfù lọ́dọ̀ lárúbáwá ó ní ntí ń gbé ntí ń bẹ́ńsàlẹ̀ rẹ̀ hàn fàdùfàdù ìntọ́báfẹ̀ tó gba ààyè dáadáa pípọ̀ òní. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin aláyẹ̀kùnà mubakhara ayé mọ̀tọ̀ yaba kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí a ti kó lọ́fíńdà sí yálà lọ́fíńdà tó ní onífífín ni o tàbí olóńtéèyàn ń dà sára kò gbọ́dọ̀ jẹ́ aṣọ ìbáyìí elóbìn yóò fi wọ̀ bóde lẹ́yìn tó ti fín lọ́fíńdà sí. nítorí kíni anabi sallallahu alayhi wa sallam ó ti kọ̀ fún wa níbi eléyìí nínú hadithu abi hurayra radiyallahu ta'ala anu anabi sallallahu alayhi wa sallam ní ayuma mura'atin asọ́bàtì bukhuran fala tashad ma'ana al-isha'a al-akhirah èyíkéyìí obìnrin tó bá ti lo lọ́fíńdò ń fífín tá a ṣàlàyé yìí o yálà ń fífín yà ni o yálà onítara láti bi èéfín ni o irú ìran gbogbo orú lọ́fíńdò tó rí ọjẹ́ yìí obìnrin ò gbọ́dọ̀ lo bọ́ síta ànábì lóbìnrin tó bá yà lò kọ́ ya mọ́ wà mọ́sálásí wá bá wa kí irun ìṣá yìí o bákan náà àdìsí àbí Musa al-Ash'ari sọ wípé ayu amratin ìsítàtọ̀rọ̀t èyíkéyìí obìn tó bá lò lọ́fíńdà sára fàbárọ̀tì àlàkọ́ mi lìyẹ́jìdù mi rí ha tó bá wá kọjá lọ́dọ̀ àwọn èèyàn kan láti lè bá jẹ́ kí wọ́n mọrú ẹni tí ń lọ kí wọ́n sì lè gbóòórùn ara rẹ̀ fàyíyà zaniya ó ń sọ̀rọ̀ sàṣà sọ pé irú obìnrin bẹ́ẹ̀ ó ń zìnà obìnrin ni o àbúrò kí sara níbi eléyìí ṣùgbọ́n sóbìnrin lè lo lọ́fíńdà ó lè lò nù láàrin àti ọkọ rẹ̀ ó kọ́ra onírúurẹ́ lọ́fíńdà títí obì gan pàpà náà. ẹlẹ́ẹ̀karùn-ún allah yushbia libasa rijal. ọ ọ aṣọ yìí kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn ọkùnrin o kò gbọ́dọ̀ jọ kí ni o aṣọ àwọn ọkùnrin àìmọ́ràn jáàbù obìnrin bí aṣọ ọkùnrin irú aṣọ yìí torí pé àníbi sọ̀rọ̀ sálàm ó ti padà pàkíyèsí wa sí nǹkan kan tó pàtàkì púpọ̀ kí sì náà ní nǹkan náà ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ òye wa wípé èyíkéyìí obìnrin tí bá ń ṣe bí ọkùnrin ẹni tọ́lọ̀ ọmọ gbèsè jìnnà sí ìkẹ́ rẹ̀ ni jẹ́ àmì náà hadith abdulhamid abdulhamid as amsan sọ wípé lẹ́yìísà minna mọ̀ntà sábà bí rìjàl mi náà nìsá wàlà mọ̀ntà sábà bí nìsá yìí mi náà kò hùwà arún tọ́lọ̀ ń fìràn mi o kìí sara wa o èyíkéyìí obìnrin tí bá ń lọ rèé mọ́ ṣe bí ọkùnrin ń wọṣọ ọkùnrin ni o ń ṣèṣe ọkùnrin ni o tàbí èyíkéyìí ọkùnrin náà tí ń lọ wọṣọ obìnrin tàbí ń ṣèṣe obìnrin bákan náà tẹ́lẹ̀ yìí bá dúró tán allah yushbi alibasa likafirot kò sì tún gbọ́dọ̀ jó aṣọ àwọn tí wọ́n jẹ́ kèfèrí sí allah subhanahu wa ta'ala irú ìran bá ń ṣe máa rán sọ wọn irú ẹ̀kọ́ ni obìnrin ọ̀ràn ìjáàbù tó fẹ́ gbélé rí aṣọ rẹ̀ nígbà tó fẹ́ jáde síta bẹ́ẹ̀ kí ó rí o bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ allah yakuna libasa shuhuro aṣọ ìkọ̀ gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ọjẹ́ aṣọ afẹ́fẹ́ yẹyẹ ṣùgbọ́n tó kòtùmọ̀ ẹ̀nu jù ó ní tí wọn mọ mọ yàn nílùú èèyàn kí wọn lọ mọ wọ̀ọ́rọ́ wọ ran irú aṣọ báyẹn aṣọ tó pé béèyàn bá wọ àwọn ẹ̀rọ ah, ah níbo ẹ ti gbélé yìí wá o ní tí wọn máa wí nìyẹn irú aṣọ báyìí kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni aṣọ yìí náà kọjá jọ pé ìran bẹ́ẹ̀ ni wọ́n ṣèkínni o ni wọ́n ran bákan náà ó tún wá nínú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anuma wardahuma tí imaamu abu dawudu tí wọ́n gbà wá anabisa asram sọ wípé man labisa thawba shuhura fi dunya gbogbo ẹni tí bá máa wọṣọ tó jẹ́ pé ní tí màá gbàlérò ń bi aṣọ ni pé wọ́n sá dà yàtọ̀ sáwọn èèyàn mi wọ́n wọ̀ ntẹ́nìkẹ́ èèwọ̀ láwùjọ wa wọ́n gbé aṣọ míì tí wọ́n mọ̀ rí tí wọ́n mọ̀ pé àà ah, olótúngbé stein dé o nbọ̀ tún ti rélé yìí o ń gbé wọlé ee eh, irú ẹni tí bá máa ṣe báyìí albasahu lọ́hùn sọ́ba madalla yawm al-qiyama allah subhanahu wa ta'ala yóò múru ẹni báyìí yóò wọ̀ ní aṣọ yẹpẹrẹ níjọba alikiyama tó ń dìbò sí jẹ́pọ̀ ń wá sí arimiláyè náà bákan náà náà lọ́rọ̀ rẹ̀ náà padà wàá di yẹ̀yẹ́ àti ẹ̀tẹ̀ níjọba alikiyama thumma alihaba fihi naaron lẹ́yìn gbà náà ránṣọ àṣàrùn sèyà wàá padà dojú ẹ̀kọ́ náà tí ó padà wàá fi ìyà jẹ níjọba kìámà aṣọ tóbìnrin wa bá fẹ́ wọ̀ yìí kọ ìjáàbù yọ gbọ́dọ̀ jẹ́ ìjáàbù tàyí wò pé irú stein wo tún alẹ́lẹ́ yìí níbo ni a ti gbélé yìí wá tí ó wà jẹ́ ntẹ́nìkan kò tiẹ̀ mẹ́rú rẹ̀ rí tẹ́lẹ̀ eléyìí kò gbu asọ́nù kìí ṣe lórí ìjáàbò obìnrin nìkan ìnìlẹ̀ yìí wá o ṣùgbọ́n àkíyèsí pàtàkì tá a gbọ́dọ̀ pera wa sí èntà àkà sì karùn-ún àti sì kẹfà àti sì keje obì ò lè wọ̀ nínú ilé ló o àbí ta ni o èèwọ̀ tí ẹni kóbi mùsùlùmí ọ̀wọ̀ òun náà ni kọ́lọ̀ rèé wọṣọ tí ó máa jọ aṣọ ọkùnrin tàbí kọ́ máa wọ kọ́ lọ rèé wọ aṣọ tó jẹ́ wípé yóò ju aṣọ àǹtí èsè mùsùlùmí tàbí yóò wọ aṣọ tí yóò jẹ́ wípé aṣọ ìfiláníyàn síárì mi àti irú tí wọn mọ̀ mọ́ ìjọ rẹ̀ òun lélẹ́yọ̀ tàbí ní àwùjọ ibi tó wà ṣùgbọ́n àwọn tá a kà wájú lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ wípé ó lè jẹ́ aṣọ ẹwà tó bá bóde ni kò gbọ́dọ̀ gbèrú eléyìí ò bóde ó lè wọ̀ fọ́kọ ẹ̀nú ilé bákan náà tó bá ètò aṣọ wípé ó lè fún mọ́ lára yìí kò gbọ́dọ̀ wọ̀ síta ni ó lè wọ̀ láàrin àtọkọ rẹ̀ nínú ilé bákan náà èyí tó lè máa jẹ́ kí wọ́n mọ ti mẹ́sàlẹ̀ aṣọ rẹ̀ náà tó lè jẹ́ aṣọ tí ó fẹ́lẹ́fẹ́lẹ́ ó lè wọ̀ fọ́kọ rẹ̀ nínú ilé ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹjọ tí àwọn àáfàá wa tún bá ní ṣàlàyé òun náà ni an yakuna satiran li jami'il badani kọjá wípé ìjáàbù yóò bo gbogbo ara ibi ìwà ni àwọn àáfàá ní ẹ ti fi ìmọ̀ hanra wọn gbogbo méjèèje tá a ti kọ́kọ́ kọ́ àwájú yìí kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àáfàá lórí pé bó ṣe bí aṣọ obìnrin ṣe gbọ́dọ̀ rí nù ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹjọ yìí ibẹ̀ ni ẹ ti fi ìmọ̀ wọn wípé ǹjẹ́ nǹkan kan ń bẹ tí ó wàá yọ ọ́ lẹ̀ tá a bá ní yóò bo gbogbo ara gbogbo náà bá pè yóò gbogbo ara ṣùgbọ́n apá kan náà àwọn àáfàá ní lẹ́yìn ọwọ́ rẹ̀ àti ojú àwọn apá kejì sọ pé àtọwọ́ o àtọjú o gbogbo ẹ̀ ni ó bò látòkèdélẹ̀ kí wàá lẹ̀ rí àwọn tí wọ́n sọ pé yóò ojú lẹ̀ àtọwọ́ lẹ̀ eléyìí láwàá máa bá lọ insha Allah tó bá di ní òru títí ọ̀la lẹ́yìn rẹ̀ a fi ẹ̀rí àwọn tí a sọ wípé no gbogbo rẹ̀ lóbìnrin gbọ́dọ̀ bò a ṣàlàyé ẹ̀rí tàwọn lẹ́yìn náà a wà á jọ méjèèjì síra wọn alaykum wa rahmatulahi wa barakatu. ọkọ wọ bùbá ìyàwó wọ sọ̀rọ̀ a ò mọ yàtọ̀ láàrin ọkọ síyàwó irú èwo lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá irú èwo lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá. ọkọ wọ bùbá ìyàwó wọ sọ̀rọ̀ a ò mọ yàtọ̀ láàrin ọkọ síyàwó irú èwo lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá irú èwo lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá. a kí àwọn ustaṣu wa kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ba ní sàn ní ẹ̀sùn lóore. àmín. so inshallah wọn ó tún máa bá ní tẹ̀síwájú lórí agbọ́nrin tí wọ́n ń bá ní bá lọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé fún wa yìí pé ní ìyànà bódìjà central mosque a ní àwọn ọmọ kéékèèké tí wọ́n há alukur'an sórí fọ́ọ̀mù wọn ó wà níta fún gbogbo àti a gbà bákan náà al School of Science níbi tí ọmọ ti ń kọ́ nípa ẹ̀kọ́ science àti èdè lárúbáwá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tọkíngbà tó mọ́ bá fi jáde ss3 pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run yóò mọ̀ kí ó dáadáa yóò sì tún yanjú ní ìwé náà so school náà fọ́ọ̀mù rẹ̀ náà wà ní ìta kódà bàbá fẹ́ mú ọmọ wá ní ìdajì ní àárọ̀ tòní so a bá wọn níbẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìparí ọdún so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n àtúngbọmọ wọlé náà tí kò sí wàhálà kankan so àwọn tá a bá fẹ́ máa béèrè béèrè kan àbábá ní àwọn mìta fẹ́ béèrè lórí ọ̀rọ̀ program wa ká máa kà sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one bákan náà zero seven zero sixty six fifty five seventy thirty six. àwọn tí a jọ wà nínú ilé agbára nídàjí tòní ṣé o wa Ismail ẹrú àlá àjọ wà níbí láàárọ̀ tòní ni ṣé o wa Abdulrasaq arówólosúnà àjọ wà níbí ní àárọ̀ tòní ni. sọ ẹni tí ó ń tẹ bọ́tìnì àwọn náà ni ṣé o wa Badmus ẹni rè ẹni tó ń darí ètò náà ni Sulaiman Ibrahim abu ibrahim ẹ̀sà òkè ustaasu wa sulaiman madule awal àwọn bẹ́ẹ̀ yá àwọn ni wọ́n kó gbọ́ aṣọ diwa nídàájí tòní wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.